الحكيم فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń pẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ bí àti lágbà olùmọ́sàtánú wà látàrí kíyàmà tíra tá fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ojú ní onáni mustari wọn hadis náà tó fi ìdù àǹfààní wà fẹ́ mọ̀ nígbà bá mọ̀ pápá àwọn hadis wọn àǹfààní láàrin bẹ̀ jim ó ní aksamu ha wọn kíni ó di wà nípa pẹ̀lú àpèjúwe ó di pé ní ipò wọn ọ̀nà mélòó ló kú sí lẹ́yìn náà kí ní ipò wọn ó wà very very important ẹnìkan àbúrò àbúrò sí náà ló béèrè pé àwọn kan béèrè béèrè nípa tẹ̀kbírí tá a máa ń sin pa ìrún àwọn tẹ̀kbírí tá a máa ń sin pa ìrún kí àwọn arí tí gbogbo tẹ̀kbírí mẹ́rẹ̀ẹ̀rin lè bí máa gbọ́wọ́ sókè àwọn dẹ́rẹ̀ pé àwọn àfáà mi èyí tí mi rí kànú tí mi rí ká lọ ilé ìgbà tí mi rí ká yẹn èmi máa fi ṣẹ́jú mú táwọn yẹn ń ṣe lọ ìyẹn ọgọ́rùn-ún bá máa ṣe nǹkan tí n bá rí ká ní tí wọ́n fẹsẹ̀ rí lẹ pé eléyìí ló gbà mọ́ ilé ìlú máa ṣe nù ọlọ́dẹ̀ ní kí n fi hàn wá nù fatawa muhimma afáà ní asúnà an yarfa yadayhi ma kullu takbir لأنه فعل عبد الله بن عمر وعبد الله بن عباس مرفوعا mo lè wú ni àbí bẹ́ẹ̀ kọ́ ni rọ́bù gbìyànjú gbìyànjú tẹ́ ká máa gbìyànjú bá ní ọdún àwọn kan mọ̀tíra kan wò á ẹ̀yà wọn tí wọ́n ní ànígbọ́ tó pé láwọn náà ní hujja àfẹ́ àti mo sọ ìwọ́n sọ pé ìrọ̀wá kùtù ni ẹ̀kọ́ ọmọ ńgbà tí ti dé عن ابن عباس يرفع يده في الأولى ولم يعود إما سكني إما بوي سكن بيلا أكو كي تبوي سكن من بيلا يقول طلب عوا قولي كتاب جنائز أبي في الجنائز ليس هجة ليس هجة tí ìbá ẹgbẹ́ yẹn من mọ́ ń pa àwọn ọmọ báyìí lọ́kàtàkọ̀ ń sílẹ̀ fún yẹn àwọn ọmọ ilé ìgbà ilé janayi síra tí mílẹ̀ tí mo pè ní kíni mo kè ní mo tẹ́sẹ̀lẹ̀ janayi àwọn ọdún yẹn janayi ní ṣe hujja ọ́sọ̀ ìmáàmù tó gbà wá láwọn ọgbẹ́ al-isnadu min ad-din lawla isnadu la qala man sha'a man sha'a ọdún yẹn mo ti wá gbọ́ra bẹ̀rẹ̀ sí ẹni sẹ́sì mi fún ní sẹ́sì nígbà olówó nu àkámọ̀ janayi bọ́ọ̀ ti albani bọ́ọ̀

zizalat èsì òjà rẹ̀ di ẹran tí. جواز من الكتاب والسنة بي الجواز من الكتاب والسنة تلا دي كلانا اما contemporary افات وانت اما تلا يس اما فاقوا اما يشيرين نو اما يتجي وزبان لو او دي الجنائز الجنائز كتاب الجنائز tààdọ́ sọ ní oúnjẹ náà yìí àwọn a yíwa ó sì rí nìyẹ ọlọ́bùdó àpùrẹ̀ yíwa fine and good apilẹ́kún mọ̀ ní amọ̀pẹ̀yẹ ilé ìṣọ́bá ilé ìṣọ́bá kò tí tí wáyé dànù tí ti wáyé náà ní ẹ̀rí ọdún yẹn amáwọ̀ tó ti àwọn ní tó ti ẹ̀ sí rí hujjá wá dànù àwọn dé náà kí láwí lọ náà yóò fi ìdòwò àwọn ìfàlẹ́ ahad nítorí ní ahad hadith máa síwá mutawatir hadith yẹ bá ti mutawatir hadith àtàbárípá wọn tó wọ́n gbà àwọn òtún márùn-ún sókè mẹ́fẹ́ àgbẹ̀kan lọ كيس حديث متواتر حديث إلى ثلاثة أقسام أنا تبقى عفوها أنا متعني ó fi sọ́nà mẹ́ta ọ̀kan mẹ́rin pé mashhur ètò gbajúmọ̀ ahad ni àmọ́ gbajúmọ̀ gan àwọn tí wọ́n gbà wá tó méjì mẹ́ta sí márùn-ún sí bẹ́ẹ̀ lọ wọ́n aziz ètò níyì wọ́n gàrí ètò jájòjì àjòjì ni oníkan lọ́jọ́ náà ni فالمشهور ذلك المشهور ما رواه الثلاثة فأكثر حديث أحد أمام زمان بعدنا قول يه لا تبتع أبي ماري ماري tí o bá ti wà wọ mẹ́fà méje mẹ́wàá then akpẹ́ni kí ni ahadi tí o bá ti wà wọ mẹ́fà méje mẹ́wàá àwọn akpẹ́ni mutawatir ó di ọ̀làmì ẹ̀bùlẹ̀ adùn mutawatir tí o dípò àwọn mutawatir misaluhu irú ẹ gbólóhùn bẹ́ẹ̀ qawluhu sallallahu alayhi wa sallam gbólóhùn al من سلم المسلمون من لسانه انت مسلم لا كل هاري اتوي يعني كل فرع كبلا با مسلم وني فوق كبلا با مسلم nígbà tí Saddam Hussein tó lọ Kuwait jọ sí tó lọ lè lé àwọn ìjọba Kuwait kú tí Saudi àwa gba Amẹ́ríkà tí wọ́n fi lé Saddam kú ní Kuwait àfáàmì nǹkan ọmọ Mauritania ní à ń pè ní Umar Lee àwọn èèyàn ń blé um, eh, Saudi àpé kọ̀yẹ́kọ́ fún American base kankan kí musulmi ọmọ ẹ̀yà wọn eh, ní Saddam Hussein kọ̀yẹ́kọ́ gba kìfìrí láì ní ọmọrùn lè máa lọ́dọ́ rẹ̀ àwọn jọ́sọ̀ máa ní Saudi àti máa ti báwọn torí òun ni aṣojú Saudi nílẹ̀ yìí ọmọ Mauritania ni àwọn ló gbé ìjásá wá sí Nàìjíríà يعني سليمان او تعرف من المسلم وإذ من تدوانك المسلم من نام من شهد أن له لا أن الله أنه أن أن الله هو الله الذي لا إله إلا هو ها وكيف عرف الرسول قولي أتعلم علمي بإني مسلم ماذاك قولي علمي المسلم من سلم المسلمون من يده أسرنا المسلمين الكويت من يد سديس سداء كده تبكينا يقول قوله فدام أني على المسلم حديث المعام جاين أني على المسلم من أقل المسلم من سلم المسلمين من يدي إذا المسلمين لا قوم بيوار باللسان يقوم بأحان لا توري تا مسلمين كويت ولا للي كويت ثم لا قول أمتاز من المسلمين تعريف عن النبي لا في المدينة مسلمين يقول تعريف تبي تعريف تبي ọwá ní mú ní man shahida Allah àwọn tó wákọ̀ sípé shahida Allah wà láìlá àwọn munafiki tí ọlọ́n pè wọ́n idha ja'aka al-munafiquna kíni qalu nashhadu an ọdún yẹn tí ó yọdún ẹni àṣọ́dù musulmi munafiki ni wọ́n ó pa put them to practice ọdún yẹn ẹwọ̀ gbọ́dọ̀rọ̀ sàdámù yẹn ti ṣẹlẹ̀ kọ̀wá sí ọmọ bẹ́bẹ́ kàbíìsì yìí sí ni ẹ̀rẹ́ tẹ́rọ ọmọ orílẹ̀ ọdún yẹn wa ọlọ́kọ̀ bá fẹ́lẹ̀ sàrí náà ọ̀rọ̀ yẹn yẹ wa hadith ahad tó gbé èyàn mẹ́ta lọ́gbà wa orú ẹ̀ náà ní kíni al-muslim man salima al-muslimuna min lisanihi wa yadihi táà mùsùlùmí ńlá kó bá fa àfáàyí tí ń bú yẹn pé ẹni tó bá ló sẹ́kù sásà láti omi ká sọ́kọ́ ní wòlí ma tó ní àwọn nípe kẹfìrí àmọ́kẹsì mùsùlùmí dáadáa ni ó di yẹwà náà nọmba 2 al-aziz aziz ọmọ rawa ó ìsinmi ìfọkà tó pa àwọn tó gba òdìrí kún òtún mẹ́ta èyàn méjì pé lọ́gbà wa èyàn méjì pé lọ́gbà wa àdísì wọn gbé aziz ó ní yìí misalu o gbólóhùn àpèjúwe rẹ̀ sallallahu alayhi wa لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين ẹnìkan ò ní ìjẹ́ mùsùlùmí dodo láàyè òmìnira kò ní ìjẹ́ mùsùlùmí tó péye hátà àkóónà àhábò àtúbà nífẹ̀ẹ́ mi ànẹ́bì min waladihi jọmọ rẹ̀ lọ wọ wáyàrídì àtàwọn òbí ẹ̀ lọ wọ nọ́ọ̀sì àgbàjì gbogbo yẹn lọ ó di é àkàfà àgàngbà tí sọ̀rọ̀ lórí kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ tí sọ̀rọ̀ ẹ̀yìn ṣókótó àdéhìsì tó mú wá nì ó ní wọ́n láwọn tó pa àdìbò rò sí dáadáa ó ní sóòlè wọlé kọ́ bẹ́ẹ̀ kọ́ wá lọ́sẹ̀lẹ̀ pọ̀lọ́pàá mú oúntọ̀ wọ́n ni ara yọ́kọ̀ lóúntọ̀ ni o ni bẹ́ẹ̀ ni wọ́n bú ànẹ́bí tẹ́bá ní fún agbékalẹ̀ ọlọ́pàá náà ànẹ́bí dẹ̀ ní a nífẹ́ ju màmá wa lọ nítorí àdíjì sọ pé la yu'minu ahadukum hatta yakuna ahabba ilayhi min waladihi wa walidihi bàbá rẹ̀ tẹ̀ màmá rẹ̀ ó nífẹ́ ànẹ́bí jù wọ́n lọ wan nas ajma'in ó ní ẹwà mùsùlùmí والقريب ما رواه واحد فقط فكي أنك كل بوا مثاله فجوه قوله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى حديث يقول بوبلاتو بس بوبلا هارو بوا ما فوني حديث بقى بوهاري بأمور في بلا حديث مو أديوا أما حديث أحادي فإنه لم يروي لم يروي يرويه إلا أن النبي صلى الله عليه وسلم إلا عمر بن الخطاب يعني أن يكون بعد النبي صلى الله عليه وسلم عمر بن الخطاب كان وعن عمر إلا القمة ابن وكاس لينا لدى عمر تابي تبع من القمة ما وكاس أدي وعن ولا أن القمة إلا محمد بن إبراهيم التيمي وده القمة نائن تبع لنا محمد بن إبراهيم التيمي ولا عن ابن محمد إلا يحيى ابن سعيد الأنصاري يبقى عندنا لبنا يعني كناني أما وكل أم تابعون بقوة تابعين ابن فجيل ولي بقوة إليه بارد إليه إليه بارد إليه أما بقوة بقوة تابعين بقوة ثم رواه أن يحيى علقا كثير وده بارد يحيى عنوى قوع أديوا نعم جيم وتنقسم العهاد باعتبار رتبة إلى خمسة أقسام عهاد نفوها على أمنا سواك سنة مانو odi nípa ipò rẹ̀ ipò lábẹ́ gbé àhádì odi wà asọ̀hìn záàtì ìtẹ́ pé záàtì rẹ̀ gan ohun gan ó tó dúró fúra pé authentic asọ̀hìn hó lè záàtì kò nídìí kó gbá kọ́jẹ̀ wáá ẹni tí ó fara sí ẹni tí ó ra ìtìbá tó gbogbo àbíkì sọ̀hẹ́ òní ó di aláàkọlù wọlegẹ́rì àti matu àdíyísí sọ̀hẹ́ òlegẹ́rì ìdẹ́gbó ó fara sí kankan ló fi lágbára kò lè jẹ́ authentic ló ara gbogbo ó fara sí kankan ẹ̀rí lágbára pẹ̀lú authentic pẹ̀lú ọdún ẹni wà hassan lè gáyé lè záàtì ìdẹ́gbó òun gan hassan ni perfect ni fúnra rẹ̀ نمبر 4 ولغيره أي تبقى حسن لغيره نمبر 5 ضعيف حديث الله أودي وعن فالصحيح لذاته تبقى بفناره وصحيح لذاته ما رواه عدل تام الدرس بسند متصل وسلم من شذوذ وإلة قادح أفأمن كمان وامر إنه ستنس كثيري شيخ وثيمين رحمه الله

mọ́rọ̀ àwọ̀ adùlù àdáàdà àrípẹ́ ẹni yíò níwọ̀n wàtà ma àbá pẹ̀lú bàjẹ́rí àbá ń bí kẹsí jí mọ́ sírí àbá ń fasiga a jí ń fàṣìgá àbá ń bí kẹsí jí ń bóbi olóbìnrin ṣe di pàwọn mẹ́rin àdáàrík ó di wà àdáàdà tó bá hàn kan sórí bó ṣe sọ ní ẹ̀ta ẹ bá dé lẹ́yìn oṣù mẹ́jọ tẹ bá pàdé rẹ̀ ah, àṣàlù ẹ̀dàpọ̀ ọ̀rọ̀ ọdún orin tẹ sọ gbogbo ẹ̀sọ bó ṣe gbé kalẹ̀ ń jọ sí yẹn náà ní ìsìnkú kalẹ̀ fún yín tamma dọ́pù yẹn ọpọlọ ẹ̀ jìnà ó jìnà pé kí jọ báyìí báyìí báyìí báyìí abdullahi bin amr bin aas ọlọ sí maka wá inú yàrá jẹ́ tó kó máa gbé náà ni wọ́n ti Abubakar sí lọ́sí Umar sí mọ́ta Umar bí wọ́n sẹ́láì ó sì kó wá sí Mẹ́kà ní ọ́ di wa nígbà tí alẹ́bí sẹ́láì tí wọ́n sí sínú yàrá rẹ̀ ó sì ń gbénu yàrá yẹn ó sì máa bọ̀rọ̀ alẹ̀ nígbà tí Abubakar bàbá rẹ̀ kú tí wọ́n tó sí sínú yàrá yẹn ó sì máa bọ̀rọ̀ alẹ̀ ìmọ̀ wà ní yàrá yẹn nígbà tí Umar kú tí wọ́n ti bẹ̀ kọ̀ wá bọ̀rọ̀ alẹ̀ kí ló dé ní àlejò tí wọ́n nulẹ̀ àlejò so feelings yẹn wọ́n sì wà láàyè ń bẹ ní ara wọn maka ọwọ́ ń gbúrò abdullahi hadith ọwọ́ ara orú lọ ọmọ tábì tí ń gbọ́dọ̀ rẹ̀ ọba ìmọ̀ pé bóò ni ànábì sọ pé wọ́n ka ìmàkó lẹ̀ bóò ni ànábì sọ pé wọ́n ka ìmàkó lẹ̀ tó bá lọ ọba ní ànẹ́bì ní ọlọ́run ní kámàkún lẹ́nipa pé ọlọ́run káyé màkún lẹ́gbà àwọn èèyàn fi pẹ̀lú kúkú àwọn àlùfáà ní tí àlùfáà ibá kú àfáà iná kú àwọn àfáà tẹ́lẹ̀ àwọn àfáà gidi yóò àkọ àwọn juhal fasúnlẹ̀ ìlú fàfàtà obìgẹ́rẹ̀ ẹ̀l tó máa ti fàtí wá pẹ̀lú ọgbọ́n orí fàdálù àdálù náà wọ́n á sọ wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n fi lẹ̀ lẹ́yìn bí ọdún mẹ́rin lọ́dún ẹgbẹ́ méjì abdullahi bin amur tó wá sí hajj umar bin rafael abi abdullahi amema wa ti daṣe ọgbà tó lọ́nà bí lọ pé lọ́nà bí lọ pé bóò ni ọlọ́run ti ká ìmọ̀ kó lẹ̀ ló bá sọ bó ṣe sọ ní tírí yẹtẹ bò bẹ́ẹ̀ náà ló ti gbé kalọ́ ah, ní ọdún alu ó lọ àfààní àwọn sàbẹ̀ gan wọn máa tẹ̀sí ọpọlọ ara wọn wò ní abọ́rọ̀ mi yé mo ti lọ nù ẹwọ abdullahi bin umar àti bin abbas àwọn méjì máa jowó ara wọn ni ọmọ pípa ìmọ̀lẹ̀ ní kéde pípa bàtà sí pé bàtà rẹ̀ yìí ìtẹ̀lẹ̀ ní àbí ó ní ẹnìkan sọ fún aláàjì lánàá àbí jẹta olùbàtà aláàjì dàbí ọ̀tà ti lọ mí ní wàlì kìnnì olùbàtà mi fẹ́jú mi ní wàlì kìnnì ẹsẹ̀ mi náà fẹ́jú ju ẹsẹ̀ inú aláàjì náà wà dùn wọn sì rẹ̀ sí kọ̀ sí wa dùn náà mo fi máa fọ̀rọ̀ gùn Abdullahi bin Umar rẹ̀ kọ́ wá bá ó ní àyà Kùránì tó sọ pé sẹ́mà àtìlẹ̀ ó wà pàlọ̀pọ̀ lẹ́tẹ̀lẹ̀ ọlọ́wọ́ sí wọn kí ìtumà rẹ̀ wọ́n á bí lọ́wọ́ sí ní abdullahi bin umar bayan ọwọ́ ni abdullahi bin abbas lọ́lọ́ ìbí lọ rẹ̀ abdullahi bin umar ni abdullahi bin umar abbas abdullahi bin umar wa ni sama ta tẹ́lẹ̀ kìí rọ́jù ilẹ̀ tẹ́ tẹ́lẹ̀ kìí mú àwọn irúgbìn jáde nígbàtí lọ́wọ́ bá ní kí sama máa rọ̀jò kí lẹ máa mú àwọn nǹkan jáde ìgbà ìlọ́rọ̀ rẹ̀ kánà fàtífà ọlọ́wọ́ bá ní o tẹ́tẹ́lẹ̀ ọgbẹ̀ awáàsì ọwọ́ apọ̀rọ̀ afún abdullahi bin abba umar lisi wọn bẹ́ẹ̀ mú gbà pé àfáà ní abdullahi bin abbas báyìí ó di yẹwà báwọn gẹ́gẹ́ máa tán ma gọ́fù tọpọlọ tó jiná ọpọlọ tó jiná olùdá fún alọpọlọ tó jiná lọ́ọ̀bà náà ó di méjì àbí mutasil bisanadi mutasil isnade itisalu sanad a máa kàá bí ẹlẹ́kẹta itisalu bisanadi mutasil ó di yẹwà lẹ́yìn wasalima min shuruz lẹ́yìn ọlá kó bí adami shuruz sáà máa káyìn lọ́wọ́ni wọ́sẹ́lìmà ọlọ́láàfíà kó mìṣẹ̀rún kọ̀dánì wọ́n pè ní àdísù ṣáàzù àdísù pé ọwá ọ̀tàkọ̀ àwọn àdísù tó fẹsẹ̀ rílẹ̀ ní ọ̀tọ̀ lórí ni ó ní ẹjọ́gbà wá bí ó sì gbìyàn gidi àmọ́rọ̀ rẹ̀ ìtàkọ̀ àwọn ọ̀rọ̀ míì ọ̀tàkọ̀ àwọn ọ̀rọ̀ tọ́pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣáàzù ni kò lè jẹ́ sọ̀hẹ́ wọ́n ilẹ̀ ìlà tó pàmọ́dé tí èbá tẹ́fẹ́ tó bá mọ̀ ń pa àdísì dáadáa kò ní mọ̀ pé ìlà ń bẹ lára àdísì sáré fún ẹ̀dàbù rẹ̀ ó sì fún ẹ̀dàbù rẹ̀ rí ìlà tó káàrí àwọn àbùkù tó pamọ́ ẹ̀yìn fún ẹ̀dàbù rẹ̀ gbólóhùn yẹn yá ìgbọ́n àmọ́ أسئلة قابعة àwọn ilẹ̀ àtọ́pàmá wọ́n lè dúbàtọ̀ pé lá àwọn ní súfí wọn tọ́bá tí yẹ bá tọ́ pé lá ìlàhà ìlọ́lọ́ khalaqallahu bí ábí kalmatayran ọlọ́wọ́ dáyẹ kan pẹ̀lú gbónú tọ́ pé lá ìlàhà ìlọ́lọ́ bí ábí kalmatayran ọlọ́wọ́ dáyẹ kan pẹ̀lú gbónú سبعون ألف رأسا أي أي أنيوري سمتي تاوزن وفي كل رأس سبعين ألفا لسانا نقول لك أني أها سمتي تاوزن ويكفر الله في كل يوم سبعين ألف مرة وبدو أبدي وما صار وما استيل كفار وسمتي تعوض èyí ṣe seventy thousand fún àwọn afáwọn adúgbò pé àà àdéhùn ti dẹ̀mú wáyé ó yáyì aláyé lọ́la owó ojú bá ń lọ àmọ́rọ̀ lọ ipa bó jẹ́ yọ́rọ̀ ni anábì kìí ṣe ontotọ́lọ́jì anábì ṣe tí máa sọ pé sabaina alfa sabaina alfa قالوا بقى وفي أربعين يوما على كذا قولي جنين ثم يكون على كذا جنين مثل ذلك الذي بدأ جبار الله فصيح على النبي صلى الله عليه وسلم كده دي ما لقوا سبعين ثم يكون على كذا أربعين يوما ثم آه ما النبي بدأ جبار الله سو إلا تقابحا كان أسيرك نتيجة أكبر أكبر من النبي صلى الله عليه وسلم أو دي أولو قوم سوكين كنين كنين onífàánì pé dèjì bá lọ fàṣí ànábì sẹlẹ̀ àmọ́kùnlé yẹ́ lọ́rọ̀ pẹ̀sì lọ́rọ̀ pẹ̀sì tó ń gbà níbi yóò wípé ẹgbẹ́ gbà wọn lọ́rọ̀ ilé ọgbẹ́ kó gbala ọmọ ìrọ̀ dalẹ̀ sàbàínà sàbàínà ní máa wí lọ ó di ànábì jù bẹ́ẹ̀ lọ sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ yẹn yẹ wà bí kamara àrùn làfà mú wa ń bẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ẹ̀ wọn alaikum salam tọ́kọ̀ ìdíbá tí náà ni ẹ̀yà mú mìsáàlì rẹ̀ wá àbí kádùn bí mìsáàlì ẹ́ kílẹ̀wí àtúpalẹ̀ ni كان المثال ومثال تعموين قوله صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفكه في الدين انه في فدادا يوني كبا بويس رواه البخاري ومسلم قبل باين وديوان صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وسلم تسليما هو oh, very very important ودي تريد أمو تاي إسلام بعد ما تفواه wọ́n bá islam jẹ púpọ̀ in all ramification wọ́n bá islam jà kò wá sọ́nà tí a fi bá wọn náà jà pẹ̀lú ìdàkọ́ ìgbà náà làwọn náà wà láti bá wọn jà ó di wà láti bá wọn jà ó di wà láti bẹ́ẹ̀ ń gbà pé kẹ̀kẹ́ gẹ̀lẹ́ iná ọ̀lẹ́ bá máa ẹ máa gbà ẹ̀tì ní hujja lọ́wọ́ tí bá dọ́dọ̀ yẹ gidi yóò ànàgbà ìrìnjẹ mú lọ́wọ́ yìí òfútù fàtì àkílẹ̀ alájúmọ́lẹ́gbẹ̀rẹ̀ òfútù fẹ́ẹ̀tẹ̀ ni áta àti òdì kan èyí máa tà mú ni ẹjúmọ́ta rí àmì gbọ́dọ̀ dámà pé òfútù fẹ́ẹ̀tẹ̀ ni áta àti òdì kan ni wọ́n máa sọ bẹ́ẹ̀ lẹ́yìn àti sọ àyínà dẹ̀lé máa fi dẹ̀lé ọlọ́ọ̀sán wa náà وعليكم السلام ورحمة الله وبركاته bẹ́ẹ̀ni olùfẹ́ àkùnrin ṣe gúdùmọ́ láì mọ́dí ìjọwà kò sáàbùrú mẹ́ àmọ́kẹ́jì pọ́ bàdí sí gbọ́ bọ́yá pò tó nǹkan àbọ́wọ̀ ǹtọ́ hasori ni ọ̀dẹ̀fẹ́ kí ẹmẹ́ṣẹ̀ khutbah ọba ti ní inna alhamdulillah na hamaduhu sọ وعلى ما بعد يقول سبحانه يا أيها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وما بعد ذلك أرجوكم يرحمكم الله نفاني الله أدعوكم أدعوك جي يا أيها الذين اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم الله اللهم أفعلوا خطبة نان زي ما دبروا به إذا دبروا خطبة نان تقوى باوية سوالهم ọlọ́sí ọlọ́sí sọ̀rọ̀ ọjọ́ kírísìkù ó ní yé nà èdè tọ́sọ̀ ikú ní èdè wọ́n ní lárúbá kọ́ èdè lẹ́rẹ̀ kùránì ó ní yáyọ́ lẹ́bí ní àmọ́nù sí èdè ọ̀yọ́ ní yáyọ́ lẹ́bí ní àmọ́nù mọ́ bọ́ ọ̀pá ó láì sọ lárúbá ń bẹ̀ mú náà sí kùránì kùránì ní àràbí yẹn ọwá ní kò sí lárúbá ń bẹ̀ lárúbá ló ń bá lọ kò sí lárúbá tó bí ọ̀rọ̀ قل خير الكلام كلام الله عبيب يا قويني عوضك الحديث كتاب الله <coughs> نعم <coughs> وعليكم السلام تنزيل

ntọ́fà ni pé àdín ìsọ́lọ́ wíká máa jẹ́ kí n túbà kúkúrú kọ̀ wá níwá àbí kọ̀ wá níwá àṣẹ ọ wá níwá ìmọ̀ràn ni kọ̀ wá níwá àṣẹ alẹ́bí ni nínú àgbọ́yé ìmáàmù ni kó jẹ́ kí túbà rẹ̀ kúrú kírun rẹ̀ bù àwọn afẹ́wọ̀n àwọn pé bẹ́ẹ̀ nítorí bí gbà ni pé kẹ́ ẹ mú nọ́ọ̀sì kùnrin àwọn àmọ́ yẹmi láti kò fún wa yẹmi lọ gbọ́ mẹ́sì yẹn rí imam wọ́n fẹ́ kí ẹ gbọ́ mẹ́sẹ̀gì imam lórí ìrun ni èyàn mélòó wa gbọ́ ìtumọ̀ Qur'an yìí so gáárá káwọn asàlàyé yẹn lédè Yorùbá lédè àwòkúsá lédè kíríkan ní èdè òyìnbó ní ẹgbẹ́ kútùbà tó á níbi Qur'an àwọn èèyàn kúkú gbọ́n tí àwọn wí àjàfà wọn díẹ̀ so ń tọ́fà ni àwọn tábí bá wíńgbà ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń ka Kùránì lọ́wọ́ ní ọmọ ẹlùmí ti bú ẹkún tó ọmọ nǹkan mẹ́sẹ̀jì tí Kùránì wí ní wọ́n fẹ́ ká sẹ́ni pé tábà ń ka Kùránì fa tí mẹ́ bá ń ka àṣùbà àṣùbà àṣìrabin wọ́n kí bàbá ìṣá ẹ̀ mẹ́sẹ̀jì wọn pàṣẹ wa lọ́fà bẹ́pẹ́ òjò Friday ànábì sábà máa ké ẹlẹ́sìlámi sájídà àti aláàtàkà àdétò aláàtàkà ẹ àti ìmọ̀bá friday òní ni àbí friday òní kọ́kẹ́ ẹmọ bíjẹ́ ìwà ẹmọ tẹ́ máa ṣe ẹmọ tẹ́ parí sí ẹyìn sí but èyàn mẹ́rin lọ́gbọ́ èyí òye ó di èyí sọpọ́ ó ti fàánì ìjọ fàánì kódà ọ̀sẹ̀ mi bàbá yìí ó lè bá ń ṣe kúgbà tí àwọn ẹ̀mọ́ mú ọba gbọ́n tí ń wí ó ní àfi kíkan ṣe lè so ó ní kó tún kúgbà yẹn káwọn ọmọ mú mọ tó ń wí kó wọn aṣọ lọ́dọ́ díẹ̀ ó ló fi dáa jùlọ wallahu ta'ala alam ماذا يقولوا تو لما تكلمة إنا آتيناك الكوثر إذا شتسك سورة القرآن عيدا يكوني أما قالوا جاء جمع تماري أو سيمبوتين أما رولو لله يما كاكو كما عم بلو مي آه سميع الله لما نبي داو الله نكلم من تي تنسيو ستماري نو إسماري كو أبلو ميكو سيبو جبازة فون إني سميع الله لما نبي داو فا الله نكلم من تنسيو ó ní bó ṣe lọ nìyẹn àwọn mùsùlùmí ní problem gan tó pọ̀ ẹgbẹ́fà pé àwọn afáà ní di orí àkọ́kọ́ tí ọkọ̀ ti fún Islam kí kí wọ́n gan kọ́kọ́ bọ́ Islam yìí that's the first thing tó ṣe fún Islam ìwọ gan tó fẹ́ máa tí ó pẹ̀lẹ́ mùsùlùmí bọ́ Islam yìí alọ́dá wà níbi níyọ̀kì àwọn báwọn yẹn sọ ọmọbìnrin gan àpéhùn Remember bá wá sẹ́gbẹ̀ wa ló bá look I'm a mus I was a Muslim when I find life in Christ àbíkíbẹ̀ oníyàrá you you you are not a Muslim àwọn ẹni mẹ́bàá sọ̀rọ̀ ní ìdí mẹ́bàá sọ̀rọ̀ ìyẹ́ mẹ́bàá gbogbo dáadáa sí ládàárọ̀ jẹjẹ ẹni yóò ní wọn ní you are not a Muslim you were not wọ́n bá ní ara o àìná kúfù wà láwọ̀ àdùnnú ìtì ìṣe kúfù wà láwọ̀ You know nothing about Islam. It's kul Allah. You see, they don't know the original aspect of Islam, the gold. That's why you throw away the gold and go about copper. Now, my brother was Allahu Akbar. Mo di re mo di renu. O be ka kul huwallahu, ko makewu ni kufu wallahu ni kufu wallahu. Look at you. O di e bo se ri ni e. Bo gold lọ́wọ́, bo lo se ni Islam lọ́wọ́ to ani kamilo fe gba tó àkóbó náà nítorí mú àwọn àfàbà ní tó ti àwọn kẹsìrí ẹ̀ lè mọ̀ nìyẹn wọ́n máa pa àwọn sàbí báyìí sùmẹ́yà àwọn pa báyìí kó fúkúlọ fọ́kàtọ̀ fún ọgbà lẹ́bí gbọ̀n ó sì faramọ́ pọ̀ ọkọ rẹ̀ yá sẹ̀ the same thing ọdí àbíláà ni wọ́n gbé ẹ̀yìn rẹ̀ lọ sí orí yanrìn gbóná wọ́n gbókùtà tí ó lè ti kúrò wọ́n gbé sí ní àyà kọ́ọ̀bà ìyẹn ni wọ́n máa jó yọ́mọ̀ bíbáyìí àmì ni Allahu ahad Allahu ahad Allahu ahad Ozi ya yẹ e bó lọ nìyẹn èèyàn lè rí òótọ́ kó wá ní ma àwọn ma gold ní ibẹ̀ yẹn léèbù náà yẹn sọ not all that glitters are gold àbí léèbù yẹn kọ́ lẹ́tì n sọ gbàgbà ìtọ̀ tí wọ́n ti máa gold èmi ló fi rẹ́rìn ọlọ́wọ́ bá kó wa lọ gold lọ, gold Kedu ka tí yẹn ń dẹ́ òní kàkọ́ mọ̀ pé pàǹdà ló gbé lọ bó ṣe rí nì mùsùlùmí náà wá sí gbọ́dọ̀ ìsìlámù yẹn lọ táàjì gé ìsìlámù níyàn kí sábà ti yéèyàn parí ara olúmọ parí ewu ìmọ̀mù ọ̀fà ń gbà lẹ́jẹ́ ní bàbá bàbá bàbá tó ti ìjọjú máa ń wí. kò ní wí nǹkan méjì máa ń lọ. ìjọba tó bá ti gbé tó bá ti ọba tó bá ti mú ọba rẹ̀ tó bá ti bo ojú tó bá wà. ayọ́ àná ayọ́ àná tó bá ti nílẹ̀ lọ́jọ́ bá iná náà yà fún ìgbéra ìwọ̀n ìgbéra ìwọ̀n ìgbéra ìwọ̀n tó bá ti tún rẹ̀ sínú ayé. ájú mu sọ̀rọ̀ àti àkíyèsí. ìfàbùrù mẹ́ àwọn ọgbọ̀n máa ṣe ọgbà tàbí pàdé ọgbà àwọn tó bá máa lò kí ni máa odò máa ká ọgbà. ọ sẹ̀rẹ̀ ní ojú kẹlẹ́gbẹ̀ lárí àmdẹ̀hùn bàbá yẹn ojú nǹkan ọpẹ́ kó tó yà gbogbo ẹkú tó bá tó ń bó lọ́wọ́ àtàwọn kan ti jẹ àwọn ẹnu rẹ̀ nígbà tó dìbí aina suleimana aina karuna ikẹ́tù wá jẹ́ kọmọdé òwì àwọn ọmọ ikẹ́ ìsànpé wọ́n suleimana wà haruna àmọ́ ikẹ́ tó wà máa rí àwọn olókọ́ a lórí ọlọ́run kó sàánú wa àwádàrò mínú mọ́ta bẹ̀rẹ̀ jùmọ̀ ah, o bàbá sàbí wọn ra kíra wọn ra kíra kan dẹ́dẹ́ pé wọ́n ti ṣe kúndùbà síbẹ̀ fọ́dún kan láti bẹ̀rẹ̀ ló pè yẹ́mà sí inú gbóṣòṣù wàhálà wọn gbà orí máa ṣe fóònù wọ́n ti wàhálà mọ́ wulẹ̀ kọ́ mọ́ wulẹ̀ bí pépà kan lọ sí orí mẹ́bàrí mọ́ máa kà gbogbo owó tí wọ́n ṣiṣẹ́ tán máa kà mo ní àyìnà karùnà ọ̀rọ̀ karùnà kọ́ra bẹ̀bẹ̀ àyìnà Abacha àyìnà Babangida láàmú àtọ́lẹ́sì àwọn kárùn àwọn ti bá àwọn tá a mà látòjú wáyé látòjú babangida ni bó ti Maradona wà tó ọlọ́run Maradona rẹ̀ bó ti Maradona wà tó bó ti ti ọlọ́run jókò commander in chief kò lè command ẹsẹ̀ rẹ̀ pé kẹsẹ̀ máa rìn ó di ọlọ́run láwọ̀ lè ṣe nǹkan dé wa. wàhálìkùn sàlám bẹ̀rẹ̀ tí ó pọ̀ ọlọ́mọ lónìí àbí ọlọ́mọ tọ́ tọ́ Naam. Ẹ́ pé kí n tọ́rọ̀ ní tó tókè ní tó tókè tó wá fóbìnrin ní tó tókè gbogbo bá tóbi gan ọdún tó bá dàbí òkè òkè bí jabel kò ní gbà lọ rẹ̀ kí tó bá tó bá tó tó lóun fẹ́ràn tó bá tó lápá rẹ̀ fún òdì tó bìnrin bá bẹ́ẹ̀ ti pa sàdáàkì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan tó ní rí àwọn ẹ̀ ti pé àbájọ ẹgbẹ́ àwọn <laughs> ìfẹ́ agbọ́sí fún Abdulaziz ó ti bí àwọn méjì òjì ẹ̀ ọdí kìntọ́ọ̀rọ̀ kìrátán kìrátán àlejìsílá sọ pé tí bá kí òsùkúlá sọ́wọ́ kìrát bí kìntọ́ọ̀rọ̀ náà ni tí bá kí òsùkúlá ẹni kìrát tí bá tó wá tẹ̀lú kùlọ̀ sórí tẹ́tẹ́ kí òsùlá tẹ́tẹ́ sórí sí sọ́wọ́ kìrátán wọ́n ni wọ́n bá yá mọ́ kìrátán ó ní mísìlú jẹ́ bá lè ọ̀hùd tó tókè hood tó tókè ló pè ní kerat ládàá tó gbà ní ànábi wa lọ pé ọlọ́run pé tó bá fún mi ní ketan tó bá ti wá kọ ó lè kó fẹ́ gbà padà mọ́ ó di ètò ẹ ti wọra yìí ó di wa àdéhùn tí a fi wọra yìí ìdágbára ju pé tó wà pé ó fẹ́ gbà kan ní ọwọ́ rẹ̀ ó di ẹ̀ lóhùn tó wá gbà bá ti súnmọ́ra yín àmọ́ tó wá gbà ti súnmọ́ra yín eléyìí ń bẹ kọ̀ bá mu òdìwájú ní jùlọ nìkan ẹ̀hàn ó díye wa fatima tabi n taka yìí ó lè bá rẹ̀ pé ya Rasulullah mo fẹ́ kọ́kọ́ mi lẹ̀ arábìnrin ni a ah, tí kò lẹ́sìn ní olùwàlá ẹlẹ́sìn olùwàlá kìí akitẹ́lù kúfùrù bá dàrú ìmọ̀ nǹkan ní fẹ́rẹ̀ ìfẹ́ di kẹfìrí lẹ́yìn ìgbàgbọ́ ti ní ìmọ̀ ni ìfẹ́ di kẹfìrí lẹ́yìn ìgbàgbọ́ tó wàá dá oko rẹ̀ padà fún oko ló fi gáàdì mọ̀ oko ló fi ṣe sàdáàkì ẹ̀ ọba ní wọn dà padà fún ilé padà ó di wa ilé ń pè ní kólówòlù babalọ́yọ lè yìnbọn kọ́ babalọ́yọ tí náà lọ sọ́yọ́ mọ́ni ẹbí pé bàbá yìí ní babalọ́yọ bàbá yìí ní máa ń pè yìí pé babalọ́yọ rí ọlọ́run ẹ̀yìn tí ẹ kọ́ ọ ti mẹ́mọ̀ ọ̀yọ́ mẹ́ta àti ẹni méjì ọ̀sán gbọ́n máa lè náwó lówó pọ́n náà máa lè náwó ọlọ́run ní kí wọ́n tó sí ọdí náà bàbá ìmẹ́mọ̀ ọ̀yọ́ yẹn bàbá yẹn sí dáadáa gẹnu òun pẹ̀lú máa nẹ́fì pàdé ní Kuwait ó bá ń torí ìdára wọn síra wọn láti gbà yẹn tí bá ń tí wà tó wá ń torí ìsìn wọn sí ni báyìí máa ti dáadáa gan kó pàtó bàbá lọ wà tí ọba lọ́yọ̀ wà tí ò ní lọ́wọ́ sí mi bàbá yẹn ti dáadáa very young man and ó tún wá ní chairman council of imams league of imams ní Ọ̀yọ́ state kó ọ̀rọ̀ ti dàbí western region oníbẹ̀ẹ́ ni tó ọlọ́run sànù ó ti dáadáa gan inú àwọn bàbá tí wọ́n fẹ́ kásìpọ̀ wà láàrin Yorùbá àti ilẹ̀ Haúsá ni bàbá yẹn náà mú ṣe òun. naam abdullahi bin abbas abdullahi bin umar Mm nípa pé èèyàn gánà ìlú tó ní wọn ẹ̀gbọ́n òní ẹgbẹ́ wọn mọ níbi eléyìí pé ebi ẹyọ ẹyọ kan pé pé wọn á níbi èèyàn kan tó ọ̀kan ni ọ̀rọ̀ ọ̀rọ̀ kò ní ká fún wọn náà bá pé ọmọ ọgbọ́n òkè àti eléyìí pé ẹgbọ́n òkè ní ọ̀dọ́ pé ẹyọ kan ni òwò ní ọkọ̀ lẹ́sìn lẹ́yìn pé kò níbi pé kí wọ́n fẹ́ máa ti wàhálà pé ẹlọ́wọ́ pé wọ́n lè wọ́n náà láti àdúgbò bóòlù wọn bóòlù tó bá lè bóòlù sẹbẹ ìjọba àlàáfíà bóòlù sẹbẹ ìjọba àlàáfíà. ẹ fi àyè lẹ mọ̀gbọ́n àbùdẹ́yìk fi nígbàtà wà kàn sọ̀hún bóyá wọn náà ní ọjà àwọn ẹ̀kọ́ àǹtílẹ̀ kò fi wà fún yẹn tẹ́ bá lọ sí yunifásitì àwọn ẹ̀kọ́ tí àwọn àfa yẹn ń kọ́ yìí kì í ṣe pé ẹ̀kọ́ àwọn àfa alẹ́ yẹn náà mà ń mà àmọ́ àǹfààní ti yunifásitì pé n ò ní gbà kọ gbàrà wọlé láì kó ní sọ́ọ̀tẹ̀ ìsinádìí ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn afáàní ìsìnlẹ́pẹ̀jù tó bá mú wá wo kíra ìwé rẹ̀ ẹ̀rọ àwọn kíra dáńkà ilé ẹ̀rí pé nígbà tó bá bá ìbására ìtàn yóò tún fa láì yóò wá kọ àwọn fútùmù tàbí tí wọ́n wà tíra ọba tí wọ́n wà rí fúnpọ̀ sílẹ̀ lẹ́yìn sí tíra lọ́dọ̀ tó lẹ́yìn sí kí sí tíra ọdẹ yìí tó gbọ́n wà pé kò sẹ́ni tí ò lè sọ tó bá wù ọdẹ kí sí tíra ni so àǹfààní ẹ̀ náà ni pé eléyìí ni ìrànwá òdà ọdẹ asúnà bàbá yìí kọ́kọ́ tó kọ́ wíyẹn wà asúnà àbí ẹ̀kọ́ ni ọwọ́ ni ìrànwá òdà rò kùtù ní rahimahullah ìmáàmù dàrò kùtù ní yìí ọmọlẹ́yìn àwọn Imam Bukhari ni a máa fàn láàrin Imam Bukhari rahimahullah àwọn orientalist wọ́n mọ́ta àwọn àdísì ẹ̀rọ àwọn rí ní Sahih Bukhari àwọn rí 24 nínú ẹ̀ tọ́lẹ̀ pẹ̀lú dubai pẹ̀lú dubai nígbà Imam dákùtù ní fọ́lísì ilé ẹ̀tọ́ bẹ́ẹ̀ wọ́n láà fà wà ní Bukhari ọ wá bẹ̀rẹ̀ sí sàlàyé fún wa bí àdísì 24 yẹn tí ò sì jẹ́ dọ̀íf tí ó jẹ́ Sahih ẹni wọ́n pamọ́ ní six nígbà wọn ní àwọn tó ní mẹ́rin ọ̀rọ̀ àwọn gbàgbé kejì ní four mẹ́rin péré ni imam dárúkú tó ń juwá tó wá ní ọ̀rọ̀ o ní gbogbo àníwọ̀ sọ̀hí buhari sọ̀hí o ó di wa imam dárúkú tó kọ dárúkú tó ló fún àwọn orientalist lẹ́sì so láti mẹ́rin jẹ́ dárúkú tó ní gan fúnra rẹ̀ ó di bàbọ̀ àmọ́ pé bàbọ̀ olówó torí ilé òwú ìgbàgbé kóòtù òwú bíi blanket kìíní cotton dáàrù yẹn ilé ìwò ó di mẹ́rin dáàrù kùtù ní rahimahullah a ńlá ni ó di yẹn òun lọ́wọ́ sọ pé àdìsí sàhíhùn wọ́n bàbá ni bàbá yẹn bàbá yẹn gbà ní ọwọ́ tó 18 years nígbà tó wà 7 years ara di 18 years dédé ojú ìgbà wa lọ completely ló bá rí náà mọ́ dáadáa

kí náà Switzerland ọdún kẹjọ ní ilé. abdullahi bin umar ọ̀hún. abdullahi bin umar náà mm-hmm. tàdó lẹ́yìn náà ṣe kàdára ipé ètí afáyẹ̀mú wa òun náà mú ìsináàdì wa kí láti wọ́n kọ́takọ́ra wọn aka ni a ti jẹ́mú òbẹ́wọ̀dẹ́ ìdàhùnmá jẹ́mú dáka ni pé nígbà míì yọ gbọ́wọ́ sókè ìgbà míì kò ní gbé wọ́ sókè simple as a bit a ní kí kẹ́kẹ́ dànù kágbé ní ọmọ wa pé imam ahmad bin ambal ní anabi which means abdullahi bin umar àtàbí wọn rí gbà mí jọmọ gbọ́ sókè jọmọ rẹ̀ nítorí wọn pé bí aláàkọ́ nìkan ló ti bí ọ̀rọ̀ aṣámú ni mama wa sayida aisha radiyallahu anha ó ní aṣámú anabi àti tarawih rẹ̀ àti tààjú rẹ̀ kéjì mọ́kànlá lọ àbíkọ́ ni abdullahi bin abbas ní mẹ́tàlá ni a ní èyí tí mama wa rí inú yàrá inú lónìí èyí tí abdullahi bin abbas tó inú kò jù lọ kò méjèèjì kò sí ọ̀rọ̀ sí dànù ó sì yẹ bó ṣe rí nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa.